olúwa ọlọ́run ọba elédùnmarè nìyí àti ògo yẹ òun lọ́pẹ́ tọ́ sí òun ni èyí tọ́ sí ayérayé ọlọ́run ìyanu. for joining me. Are you hearing me, please? I need something. I need something from somebody. I need a comment. Are you hearing me? Please type something that you are hearing me. Please. I need to know if you are hearing me, if my voice is clear, if you enjoyed the music so far. We've been praising the Lord with Shola Alison. Are you hearing me, please? Ajayi Anoluwapo, God bless you. That is from Manchester. Are you hearing me, please? Hallelujah. God bless you, Omo and me. So good. Praise the Lord. We've been having nice time with Shola. Listen there. Worship and praises to glorify Jehovah Almighty for his goodness and mercies upon our lives. A láti gbé orúkọ Olúwa Ọlọ́run ọba ògo ga ni. Nítorí pé òun ni ọba tó mọ wá, ọba tó mọ̀ wá, ọba tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin wọn, ọba tó mọ ohun tí a fẹ́ jẹ́. Ṣèbí ọ̀pọ̀ ènìyàn lájọ jí lónìí yìí ṣùgbọ́n wọn kò sí mọ́ a ò fi yọ̀ wọ́n bí ṣe pé a fi ń gbé orúkọ wọn ga ni happy sunday mother of pilots god bless you kemi bawa god bless you oh sherim oh, god bless you that is from um, dubai if i'm not mistaken god bless you from nigeria from norway from dubai or from uh, any uh, far and near. Thank you from Scot. Thank you, mommy from Scotland, Princess Yemi. God bless you from Scotland. From um, oh, Daddy mi ogosi oni Aladura, mommy mi. God bless you. God bless you. Thanks a lot. Thank you for joining me. Yogola forúkọ Olúwa Ọlọ́run Ọba Elédùmarè. Thank you, thank you, thank you. Help me share. Let us share this. Let us share it, share it, share it. We need to save lives. A gbọ́dọ̀ gba ọ̀pọ̀ ènìyàn kúrò nínú ewu ikú òjijì. Nípa ìdágìrì owó, a gbọ́dọ̀ gba ọ̀pọ̀ ènìyàn kúrò nínú ẹ̀ nítorí kí ni orí ọ̀fẹ́ Ọlọ́run náà ni. Kì í ṣe mímọ̀ ṣe mi, you are hearing me, God bless you. Olúwa ṣeun ojú ti sàtánì ó ti dójú ti sàtánì tó fẹ́ jẹ́ pé kí gbogbo àwọn èèyàn kan máa máa gbọ́ mi ẹlòmíà lóhùn gbọ́ mi díẹ̀ kí n gbóhùn sókè adẹ̀ pariwo pariwo títí ọ̀fun fẹ́ bẹ́ ṣùgbọ́n nípa ti oore olùgbàlà hallelujah lórúkọ jésù kristi mo fi yògo fún ọlá ọba tó ọba tó ń gbénú mi ọba tó rán mi níṣẹ́ tó tún fi àyà tí ó ní kí n máa nìṣó pé kò séwu wípé kò sí ohun tí ẹ̀dá alàyè kankan lè fi àwọn tí òun bá sọ pé lọ ṣe iṣẹ́ mi ó ní nítorí kíni ojú mi lèmi yóò máa fi rí ṣùgbọ́n wọn kò ní súnmọ́ mi wọn kò ní súnmọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko nírìn àjò mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀hún tí ẹ fi ń rí lára mi tí ẹ fi nífẹ̀ẹ́ mi kò ní bàjẹ́ mi ò ní ṣá lójú yín ẹ̀mí ìgbéraga kò wá ní wọ̀ mí ẹ máa bá mi fìyẹn sínú àdúrà ní gbogbo ìgbà nítorí pé ọ̀pọ̀ ènìyàn ní ẹ̀mí ìgbéraga ni ó ti gbé ṣubú ẹ̀mí ìgbéraga tó máa gbé mi ṣubú nínú iṣẹ́ ìgbàlà náà tí mo gbà kí olúwa ọlọ́run ọba kí ó má ṣe gbé mi wọ̀ nítorí pé ńgbà tí olúwa bá bẹ̀rẹ̀ sí ní dábìrà nínú ilé ayé ẹ̀dá àwa ènìyàn á rò pé àwa ni a ti mọ̀ ọ́ ṣe ni à á gbàgbé ibi tí a ti ń bọ̀ à á gbàgbé ìpilẹ̀ṣẹ̀ wa à á gbàgbé ìpè wa àwa máa sọ wípé àfi èmi àfi èmi ṣùgbọ́n olúwa ọlọ́run ọba elédùnmarè nìkan ló ń jẹ́ èmi nì òun ló ń jẹ́ èmi ni èmi ni má ṣe bẹ̀rù ẹ wá máa bá mi fi sínú àdúrà wípé olúwa ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ ọmọ yìí ẹ̀mí ìgbéraga kò gbọdọ̀ wọnú ilé ayé rẹ̀ ẹ̀mí mo tó báyìí tán kó má ṣe wọnú ilé ayé mi torí pé olúwa rí ohun tí òun gbé sínú mi láti inú oyún sọ pé òun ti yọ mí sọ́tọ̀ ó ní òun yọ mi sọ́tọ̀ láti máa tú ìdè láti máa já ìdè láti máa lo ìwọ̀nba ọpọlọ kékeré tí òun fún mi láti máa fi ṣiṣẹ́ òun iṣẹ́ náà ni mo wá ń ṣe èyí olúwa ọlọ́run ọba elédùnmarè má jẹ́ ṣubú ara má jẹ́ ṣubú ẹ̀mí bàbá mi iṣẹ́ yìí olúwa ọlọ́run ọba elédùnmarè àwọn tó ti ṣe ní àkọ́kọ́ tí wọ́n délé ayọ̀ tí ó tó wọ́n gbà tí wọ́n padà dé ọ̀dọ̀ rẹ wọ́n gba adé yìí gba adé òun wọn káàbọ̀ ọmọdé rere má yẹ kí tèmi má yẹ kó ṣòro ṣe olúwa ẹnikẹ́ni tó wá máa yà mí ya jésù mi olúwa ọlọ́run ọbẹ̀ elédùnmarè bá wa pín wọn bá mi pín wọn níyà olúwa pín àwa méjèèjì níyà bí ó ṣe pín òkun pupa tí ó pín níyà pẹ̀lú mọ́sẹ̀ àti àwọn àti ọmọ ogun fáráwò tí àwọn ọmọ ogun fáráwò tó ti ṣe ìrìbọmi ìparun fún wọn gbogbo ẹnikẹ́ni tá obìnrin àjẹgbẹ́dàdé nínú ìyá rẹ̀ ní tipátipá tó ní òun fẹ́ mú mi kúrò ní ọ̀nà iṣẹ́ olúwa yìí olúwa ọlọ́run ọbẹ̀ elédùnmarè pín wa níyà bàbá pín wa níyà ní ti ara pín wa níyà ní ti ẹ̀mí ó jẹ́ ọmọlé ni ó jẹ́ àgbálẹ̀ ni ó jẹ́ ọkùnrin ni ó jẹ́ obìnrin ni ó jẹ́ ọkọ ni ìdílé ìyá ni ilé bàbá ni tó bá ní pé kí n má ṣiṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí o pè mí sí olúwa pín wa níyà kì ṣe ní ti kú kì ṣe ní tàrùn ṣùgbọ́n kí oníkálukú kó mọ ibi tí ó dúró sí ẹ ṣeun ẹ̀yin tèmi ohun tí a fẹ́ sọ lẹ́ni apá kejì ni ohun tí a tún fẹ́ dẹnu lé a ti sọ díẹ̀ nínú ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nítorí pé kí ni àkúkú ní ikú fún ọ̀táyọ̀ ikú òjijì àrùn òjijì àrùn tí kò gbóògùn kò ní wọlé tọ̀ yín kò ní wọlé tọ̀ mí kò ní wọlé tọ̀ ẹnì kankan wa ẹ abẹ́ẹ̀rí ọ̀kan nínú àwọn ọmọ mi. Hmm olúwa pè sí òkun àyẹ̀ nígbà míì a máa ń sọ wípé a ṣèyóòwù ni olúwa ọlọ́run ọba elédùmarè a kò sì gbọdọ̀ dá ọlọ́run lẹ́jọ́ nígbà tí ikú bá wọlé a gbọdọ̀ sọ pé ọlọ́run ǹjẹ́ eléyìí ó tọ́ sí mi ǹjẹ́ ìwọ ṣe ohun tí ó tọ́ tí màlẹ́kà ikú tí kò fi ní wọlé tọ̀ ọ́ wá ǹjẹ́ ìṣọ̀kan wà ní ara rẹ tó ń bá ọjà tí ó da ẹnu bò mọ́lẹ̀ tó ní kó má bàa sọ wípé wọ́n mọ nǹkan tó ń ṣe é àṣẹ ní í ṣe rẹ̀ èyí tí ọ̀pọ̀ nǹkan tó pọ̀ nínú nǹkan tí àwa ènìyàn tí a máa ń ṣe ni pé a kì í sọ ohun tó bá ń ṣe wá jáde wọ́n ní ọ̀bùn jẹ́wọ́ ara ẹ kí n lè dá aṣọ bò ẹ́ tá a bá rí ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé ẹ̀fọ́rí ni orí burúkú ò ní fọ́ wa tó bá jẹ́ pé inú rírun inú burúkú ò ní run wá tó bá jẹ́ pé òtútù ló ti ṣe ń gbọ́wọ́ òdì jù tó bá jẹ́ pé ọ̀fẹ̀kẹ̀ ló ti ṣe ń pọ̀ jù tó bá jẹ́ pé etí ríro ló ti ń pọ̀ jù ẹ jẹ́ ká lanu sọ síta ẹ má jẹ́ ká bò ó mọ́ra ẹ má jẹ́ ká bò ó mọ́ra ìbòkúbò ó máa ń fa ikú òjijì ikú òjijì yìí ìyẹn ni ikú gbígbóná tó jẹ́ pé hmm, olúwa o àní kúkú gbóná àní kúkú òjijì àdẹ̀ní kúkú ẹ̀bi nítorí pé ọ̀pọ̀ ènìyàn ló ń kúkú ẹ̀bi kì í ṣe ikú àti ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni tí o tí wọn ti kú bólúwa ṣe fẹ́ ni ṣùgbọ́n olúwa máa ń fún wa láyè wípé ewé rèé egbò rèé ilé ìwòsàn rèé fún lílò wa ni àwọn tí wọ́n lọ ń kọ́ ẹ̀kọ́ dókítà tí olúwa fún ní ọpọlọ tí ó fún wọn ní ìmọ̀ àti òye láti máa lọ ṣe ẹ̀kọ́ yìí ọlọ́dún méje ọlọ́dún mẹ́sàn-án nígbà tó bá máa di pé wọ́n fẹ́ máa di um, bíi dókítà tó fẹ́ máa ṣe operation good nine years ni wọ́n máa lò níbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin àjókòó sínú ilé ìyí ọ̀dọ̀ eléwé ọmọ tìbílẹ̀ ẹ̀ ní lọ ọ̀dọ̀ olóyìnbó ẹ ní lọ ẹ lẹ́ẹ̀fẹ́ máa jókòó sílé gbàdúrà bẹ́ẹ̀ ni àdúrà ló ń gba agbára kọ̀ ṣùgbọ́n olúwa ò sọ wípé kí o má lo oògùn olùṣọ́ ẹ pásítọ̀ ẹ tó bá sọ pé kí o má lo oògùn wípé kò kàn máa gbàdúrà lásán á dá pé kò yẹ pásítọ̀ náà wò kò yẹ olùṣọ́ náà wò kò yẹ àáfàá náà wò dáadáa nítorí wípé tó bá dá gbáú tí ẹnìkan ló máa ló máa dà ẹjọ ẹ máa bá mi share kinní yìí we need to save lives ní ọ̀sẹ̀ tó kọjá we talk about life insurance apá kejì ẹ̀ náà la tún máa sọ ní ọ̀sẹ̀ yìí nítorí pé láti ní life insurance ó wà very very very important ẹ ká máa dá owó síbì kan ká níwèé life insurance Oh, wà very very very important do not allow yourself to be fooled by anybody by any pastor by any minister because this minister that is warning you that is telling you that only prayer can do it yes prayer work wonders but remember the lord jesus christ he took earth his spat on it and used it for that blind man and he recovered his sight after washing in the water. Please, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kí wọ́n tó jẹ́ pé òdi bíbélì ni wọ́n ń kà ẹ má jẹ́ kó jẹ́ pé kẹ kúkú ọ̀fẹ́ ọ̀pọ̀ ló ń kúkú ọ̀fẹ́ ọ̀pẹ̀ ló ń kúkú àìtó ọjọ́ nítorí kí ni pásítọ̀ mi ní pé ọlọ́run ọba á gbọ́ àdúrà yẹ́ẹ̀ ni ọlọ́run ọba ń gbọ́ àdúrà oníṣẹ́ àrà lọ́lọ́run òṣìṣẹ́ àrà ni tí ó bá sọ pé mo wọlé dé sínú ilé ayé ẹ kò sẹ́ni tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n hmm, àìsàn tó bá ti di góńgó ẹ má fẹnu bò mọ́ sínú ilé nígbà tó ní kánsà ó ní kánsà kánsà of liver kánsà of breast kánsà of, of uh, uh, blood tí o pásítọ̀ ẹ sọ fún ẹ wípé kó o kàn máa gbàwẹ̀ ṣá kó o kàn máa gbàwẹ̀ ṣá kó o máa gbàdúrà ó gbàwẹ̀ gbàwẹ̀ ó ṣẹ́ títí débi pé àìsàn yìí ó jẹ gbogbo ohun tó wà lára ẹ pátá rántí pé tí o bá kú àwọn pásítọ̀ yìí náà máa sọ pé ó ti lọ sí okùn àyà olúwa ah! ikú ọ̀fẹ́ ló kú tó bá délé minister of god mi gbà mí wàá rò pé bóyá bẹ́ẹ̀ ni wọ́n ti manufacture oríṣiríṣi oògùn ni kí orí tó fọ́ wọn lásán báyìí wọ́n ti kóríṣi mẹ́jọ pọ̀ kí ọ̀fìnkì tó ṣe wọ́n báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bí ẹ ti lò náà wọn máa lò fáwọn ọmọ wọn oríṣiríṣi vitamin náà nínú fámásì wọn ṣùgbọ́n wọ́n á máa sọ fún ẹ̀yin ọmọ ìjọ wípé kí ẹ má ṣe lo oògùn ẹ gbọ́dọ̀ lo oògùn ẹṣẹ́ kan máa gbàdúrà nìkan ni ọlọ́run á ṣe é bẹ́ẹ̀ ni mi ìsọpọ́ lọ́wọ́n ọba kì í ṣe ṣùgbọ́n lọ́wọ́n ọba tó dá ewé tó dá egbò fún lílo wa ni àwọn ẹni tí ò dá ni wọ́n lò ní ọ̀nà burúkú èmi kíní tí mo jókòó yìí mo nígbàgbọ́ nínú ewé àti egbò mo dẹ̀ máa ń lò dáadáa bẹ́ẹ̀ ni ìyá mi òótọ́ ni òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni tẹ́ bá dé ilé pásítọ̀ mi tẹ́ bá dé inú ilé wọn tẹ́ bá ṣàṣà wọnú ibi tí wọ́n ń kó oògùn sí ẹ rò pé bẹ́ẹ̀ ni wọ́n ti manufacture ẹ̀ ní PLC PLC àbí kílẹ̀ tí ń pè ní Nàìjíríà lẹ́ máa rò pé oríṣiríṣi lẹ́ máa bá ń bẹ̀ common fencing wọ́n sọ pé ò lè lò fún ọmọdé ìwọ fúnra rẹ̀ wọ́n ní ò lè lò nǹkan kan wọ́n ní kò kàn máa gbàdúrà ni mi ì sọ pé lọ́hùn ò gbàdúrà ṣùgbọ́n lọ́hùn ò sọ pé kí o má ṣe ìtọ́jú ara ẹ̀ tí o bá ní high blood pressure high blood pressure wọ́n jọ ń rìn pẹ̀lú nǹkan mẹ́ta ni high blood pressure ó rìn pẹ̀lú diabetics ó dẹ̀ ń rìn pẹ̀lú depression àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá olórí burúkú ni wọ́n wọn ò dẹ̀ kí yára wọn tí kan bá ti wọlé méjì dìtókù máa máa wá ọ̀nà láti wọlé ni tó bá yẹ pé high blood pressure ló ní if you are not careful diabetes máa wọlé tí o bá tún bá ṣọ́ra depression máa wọlé wàá kọ̀ rí kòkòrò láwọn máa sunkún ṣáá ọkọ̀ yàrá máa sunkún ṣáá bí egbére ikọ̀ kíkíní báyìí tó bá ti ṣe báyìí ó máa rí ẹ lára rẹ̀ wàá máa sunkún bí egbére yìí ni depression ti wọlé nìyẹn nígbà tí wọ́n tó ní depression tó wà diabetic tó o tún wá ní high bp tí tí tí pásítọ̀ ẹ àwọn mítú pastor. Me too. I heard the voice of God that says I should become a pastor tó ní o gbọ́dọ̀ lo oògùn àfi kó ṣáà máa gbàdúrà kó dẹ̀ máa gbà àwẹ̀ ẹ gbọ́ tẹ bá dẹ̀ délé pásítọ̀ yìí ohun tó fi ṣe pharmacy. kò ṣeé kó vitamin náà kò kì í já láràárọ̀ bó ti ń lo tọ̀sán tó bó ti ń lo tàárọ̀ tọ̀sán tó máa lò láàárọ̀ lọ́sàn-án ó ti fi sínú báàgì ẹ̀ ẹ̀ kàn rí pé dáàdì ń ṣe báyìí ni àbí kò pé excuse me I have to go and use the ladies irọ́ ló pa lọ́n lògùn ẹ̀ ọ̀sán ni kò sí pásítọ̀ tó máa ní tó máa ní BP àbí tó máa ní problem of depression àbí tó máa wà diabetes tó máa sọ fún yín pé àdúrà nìkan lòun ń gbà kò sí olùṣọ́nà tó máa sọ fún yín pé àdúrà nìkan lòun ń gbà irọ́ ló ń pa apanilẹ́kúnjayé ni nígbà tí o bá wá kú tán àwọn náà tún máa gbé ẹ wọ́n tún gbé ẹ sí yàrá ìkẹyìn wọ́n á yí padà ẹjọ́ ẹ má yẹ ká bo ẹnu tá a bá rí ẹnikẹ́ni tí ohunkóhun tó bá ń dà láàmú orí fífọ́ ẹ mọ̀ pé orí fífọ́ máa ń yíyàn lórí tí ẹ̀fọ́rí bá pọ̀ láyé àtijọ́ ni wọ́n ń pè ní túlu orí fífọ́ ti sìn yín pẹ̀lú gbogbo nǹkan tó wà ní àgbáyé depression burúkú ni ó dẹ̀ máa ń fúnyàn ní rush tó bá rush sínú ọpọlọ ẹ̀ báyìí ìgbà yẹn lẹ́lòmíì tó yẹ pé tó bá sùn tó bá máa jí ẹ̀jẹ̀ ló máa jáde nímú ẹ̀ ẹlòmíì tójú bá ti ń yún tójú bá tójú bá ti ń yún ẹ jù tètè ya lọ rí dókítà ẹ now season allergy la wà season allergy la wà yìí ní àwa tá a wà ní ìlú òdìkejì do not use your uh, eh, allergy uh, eh, pills early in the morning. Yes. Don't use it in the morning or in the afternoon. If you have it for three, three, if you have to use it three times a day or two, twice a day, it's okay. But if it is only once a day, do not use it in the morning, do not use it in the afternoon, but use it before bedtime, after your supper. And once you've taken it, do not eat anything again nothing salty nothing peppery nothing nothing nothing keep on drinking water by the time you sleep the medication will dissolve and they will go where it will spread and it will keep you safe all day yeah i have i have the the the, the allergy yeah i know i know what i'm talking about i don't just talk for talking sake before i say something is something that I've experienced. If I ask you to use something, be sure that I've already practiced it on myself. Most of the things the Lord revealed to me in my dreams, if I post it, not just for posting sake or proving that I know something, I've used it and it worked for me. I use it and use it for my children. Yes, I will never post something that will cause you havoc, that will cause you trouble, unless you misuse it àfi tí ẹ kò bá lò dáadáa àfi tí ẹ bá lò ní ọ̀nà tí àfi tẹ bá tún wá mú lúrú tẹ bá dà pọ̀ mọ́ ṣàpà mo gbé kinní kan sórí Facebook more than five hundred people ni wọ́n comment ni wọ́n like ni wọ́n tún share wọ́n tún share more than two hundred people ló tún share ẹ̀ wọ́n dẹ̀ tún sì ń ṣe ẹ̀dọ́lá nítorí pé kí ni wọ́n lò ó ó ṣiṣẹ́ fún wọn ẹ jọ ohunkóhun tẹ́ bá rí lórí lórí wọ́ọ̀ mi lórí Facebook mi tó bá jẹ́ pé fún ìlera ara yìí náà ni ẹ jọ ẹ máa bá mi pín ẹ bá mi share ẹ má kàn ká lásán kẹfì sílẹ̀ síbẹ̀ sọ́dọ̀ yín ti yín nìkan ẹ bá mi share ẹ̀ mo bẹ̀rẹ̀ láti health, uh, health tips lálẹ́ yìí nítorí kíni mo fẹ́ kí àwọn ọ̀pọ̀ ènìyàn kí wọ́n gbọ́ nípa life insurance because orí ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ láti àwọn tips kéékèèké tá a lè máa lò àwọn nǹkan kéékèèké tá a lè máa lò tí ó lè mú wa ní àràdá tí o bá wà allergy ó bẹ́tà kó lo oògùn ẹni alẹ́ tó bá yẹ pé ètò yẹ pé ẹyọ kan ló máa máa lò ní kíni lójúmọ́ lò ó lálẹ́ lẹ́yìn tó bá dẹ̀ ti lò after using it don't try to eat anything peppery again or anything salty if you are thirsty or something drink warm water but don't add lemon to it if you want to add lemon make sure that that one is for morning when you wake up first thing in the morning without brushing your teeth take your warm water and lemon It will purify you, it will cleanse your blood. Lemon and warm water. I always use hot water anyway because I don't like warm water. I prefer when it's hot. Always add lemon to your water. First thing in the morning. we may be busy rushing out this and that but always have that you can buy a thermos flask kékeré tó máa ti rọ omi gbóná ẹ sí gbèsègbè bẹ́ẹ̀dì ẹ tó bá ti jí láàárọ̀ kùtùkùtù make sure wípé omi gbóná yẹn àti lemon yẹn lemon ni i'm not saying i'm not talking about lime here lemon and make sure it's the fresh one because àwọn èyí tí wọ́n ti squeeze tí wọ́n ti preserve sínú kinní yẹn preservative mi ó máa ń ba gum jẹ́ ó dẹ̀ máa ń weaken teeth ó máa ń weaken eyín ó dẹ̀ máa ń ba gum yàn jẹ́ so tẹ bá wà lò ó tẹ bá tẹ bá fi nǹkan sẹ́nu ó máa kọ̀yàn ní gbogbo agbárí dénú òhun etí ni ẹ má tẹ bá fẹ́ lo nǹkan ẹjọ́ torí ọlọ́run bí mo bá ṣe sọ ní pẹpẹ ṣe ṣe torí kí n tó gbé nǹkan jáde mo ti lò fúnra mi tẹ bá fẹ́ lo lemon always use fresh one lemon is the best thing you can use to spice up your food we are going to go little by little but let me you know as I know sometimes I, I, rush too much, but I have to slow down because many people are still coming in now. Lemon and hot water for me or warm water for you. Don't say because I'm in Nigeria. Nigeria is even the best place to drink warm things because of the heat. When you drink warm water or or, or, or uh, room temperature, it closes down the test tẹlomi tó bá lọ sí nàìjíríà a máa làágùn yọ̀bọ̀ a máa làágùn yọ̀bọ̀ wọ́n a máa gbé ice water wọ́n a máa gbé ice block wọ́n a máa mu gbogbo ẹ̀ tó bá wá padà dé another climate again ẹlòmí àwa fall sick ẹlòmí tó bá dé láti nàìjíríà ó máa dàbẹ́ nípò bọ̀ láti Sudan ni because you don't take care of your body when you are in Nigeria You overdo things. You stress your, you overstress yourself. You don't take care of your body. You don't take care of your skin. You don't need to be drinking cold water and you don't need to be taking your cold water um, bath. We are going to be going one after the other. Now I'm, I'm talking about the early morning warm water, hot water for me with your lemon. I'm already there. Oh, I'm already there. It's you that you have to come online. I have many people online. So it's up to you to come online because you are sending me message that the program is not there. The program is there. You just have to to to search for it. I'm live. People are watching me. Please. Now, warm water or hot water for me is oh thank you. It's very clear and audible. Thank you is very, very, very healthy for you your, and your husband. I'm not talking about toddlers here. I'm not talking about teenagers here. Once you are already above twenty five, you have to start taking warm water or hot water as I like it. First thing in the morning, it cleanses your skin. Yes, and it, def it defends, it's a, it's a good immunity, for your body. It's a good immune for your body, for your system. Tẹ́ bá fẹ́ mu omi, ẹ jẹ́ ká máa fi lemon squeeze ẹ squeeze the lemon yẹn àbí ẹyọ kan báyìí ẹ lè gé sọ́nà méjì ṣe wá rí apá kan ẹ mu kẹtù gé sí wẹ́wẹ́ ẹ dà sínú omi tẹ́ fẹ́ mu tẹ́ bá tiẹ̀ ń jẹun pàápàá jùlọ tí èèyàn bá ń jẹun ṣé mọ̀ pé tí èèyàn bá ń jẹun kò dá kéèyàn máa mu omi tútù bẹ́ẹ̀ ni kò dá kéèyàn máa mu omi tútù torí ẹ̀ ní ìgbà míì téèyàn bá ń jẹun tó bá mu omi tútù wọn ní atapáyàn lórí ṣe mọ̀ wípé epo tí wọ́n fi ṣe ọbẹ̀ yẹn àtàwọn spices yẹn ó máa ń dúró sí àyà yá ó máa ń dúró sí àyà tó bá dẹ̀ pé you are the type that doesn't like uh, hot water room temperature is okay but not directly from inside the fridge or freezer always drink warm water with your food no matter no matter how hot the food is it will not hurt you it will only help you the food to go down you will not feel the oil the the sensation of the oil on your chest because ẹlòmíì wà tó jẹ́ pé after two hours o sì máa ní sensation of you know burn of the oil and pepper oil and pepper ẹlòmíì ṣì máa ma ní láyà tó ṣì máa ma tó ṣì máa ma irritate ẹlòmíì máa <coughs> a máa mú every time but when you are eating and you drink warm water with lemon fresh lemon you will enjoy the food you will enjoy the water and your body will bless you because you are blessing your body warm water is very very important when you are eating start training your children to start doing the same thing warm water with a dab, just a dab of um, lemon little by little once they are above 15 anyway once they are above 15 but not too much please we don't we don't want them to dry up and not always but once you are already an adult ta ti ń ṣòwò ta ti ń ṣòwò ọmọ ta ti ń ṣòwò káràkátà inú ta bímọ ta ṣe gbogbo ẹ̀ you have to love water with lemon be you a male be you a female it's wonderful please share this thing don't watch it alone share it for your for your friends to see it on your wall we have to be doing that warm water is very very very healthy cold water is not good when you are eating peppery food anything that contains salt pepper tomato and so on and so forth always enjoy it with warm water and lemon lemon juice fresh one please not the preserved one in the, in the <gasps> bottle those ones wọ́n ti fi nǹkan sínú wọn wọ́n fi preserve ẹ̀ ẹ̀ dẹ̀ mọ iye ọdún tí wọ́n ti preserve ẹ̀ ẹ̀ mọ ẹ̀ mọ àwọn rotten rotten products tí wọ́n squeeze sínú ẹ̀ that is why I always buy my things fresh. I have it in my freezer twenty four seven. I have it in my fridge. You can preserve it in your freezer if you if you are not the type that you don't have time to go to the market buy it squeeze it preserve it in your freezer inside a bottle bring it out a night before uh, you start using it once it's out keep it in the fridge either you want to cook i'm still going to come back to life insurance we are talking about the benefits of lemon here benefits of lemon lemon juice fresh lemon juice ní nàìjíríà ọ̀pọ̀ ènìyàn ló jẹ́ pé um, ọlọ́run bá gbé gbogbo wa lọ́wọ́ sókè ni wọ́n tó yẹ pé ọjà ìrọ̀lẹ́ ni wọ́n máa ń lọ láti lọ ra bí ẹran bí ẹja nǹkan kan bẹ́ẹ̀ láti sè kí inú má lè ṣòfò ṣé tẹ́ bá ti wá gbedele bó bá jẹ́ pé ẹran ni kẹ́ tó bọ́ rárá ẹ kọ́kọ́ bá mi dà sínú omi kẹ́ ẹ mú ọsàn wẹ́wẹ́ yẹn lemon ọsàn wẹ́wẹ́ the yellow one i'm not talking about the green one now i'm talking about the the the, the happy sunday uh, yeah america happy sunday god bless you my darling rẹ̀mílẹ́kún ògúnròmbí god bless you um, ẹ máa bá mi then you, you you you cut it into two ẹyọ kan tẹ́ bá ti gé e sí méjì squeeze it squeeze the juice sorry on, on, on the meat and then drop the remaining you know mix it together very well add salt and water and leave it for about 10-15 minutes after that you can remove it and boil it gbogbo jams àtàárọ̀ gbogbo orúkú eruku nǹkan kan oríṣiríṣi àwọn àwọn àwọn blessings tá a máa ń ní lọ́jà tó yẹ pé máa fọwọ́ gbá wọn kúrò báyìí àwọn ìṣinṣin nǹkan nǹkan gbogbo nǹkan kí nǹkan yòówù kan ti lè drop sórí ẹ̀kọ́ lọ́hún ṣàánú wa mo tún sì máa padà wá síbẹ̀ nítorí pé uh, we are still going to go to the market to talk to our people that sells things at the market the fish sellers and the meat sellers especially and uh, well, the vegetable too but vegetables Okay, but the fish sellers, the fresh fish sellers, and the, the meat sellers, we are still going to talk up to them. We are going to, you know, um, teach each other on how to to save lives. Because ọ̀pọ̀ nínú àwọn oúnjẹ tí wọ́n ń tà yìí ló jẹ́ pé contamination ti wà ó ti wà contaminated. Àwọn eṣinṣin ńláńlá wọ́n ti bà sí wọ́n ti drop àwọn ọmọ wọn sínú ẹ̀ àwọn èèyàn wọ́n tún ti spread nígbà tẹ́yìn bá dẹ̀ gbé délé ẹ̀ kọ̀ṣọ́ wà wà wà wà wà ẹ̀ dá sórí iná a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé a máa ń ṣe nǹkan jiná pẹ̀lú àlùbọ́sà ọ̀pọ̀ àwọn nǹkan yìí ó máa ń jẹ́ pé kí inú dùnyàn ó máa ń fa um, ó máa wà poisonous right that is the the the the the the the the, the, the right word poison májèlé yorùbá ní ká tó pọ̀ májèlé ọ̀fun abo ẹja ẹja tẹ lọ rà lálẹ́ tó ti wà lórí igbá láti àárọ̀ oríṣiríṣi eṣinṣin ló ti balẹ̀ omi tí wọ́n gbé sílẹ̀ tán ni wọ́n wọ́n sí láti fi refresh ẹ̀ oríṣi omi yẹn ti wà ń bẹ̀ látàárọ̀ oríṣiríṣi atẹ́gùn ló ti fẹ́ sí oríṣiríṣi ìdọ̀tí ló ti fẹ́ sí oríṣiríṣi oríṣiríṣi àrà náà ti fomi yẹn dá wọ́n kàn tún máa wọlé lórí pé kó lè fresh kó lè fresh kó lè look fresh lójú láti rà tẹ́yìn bá wá gbedele tẹ̀bá kan ti ṣàn bàrà ìbòrò ẹ gbé sórí iná ẹ dáta lù adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé oore tí ata ń ṣe nínú ayé wa kò kí ń ṣe kékeré torí ó máa ń pa ọ̀pọ̀ nínú àwọn kinní wọ̀nyẹn ó ń pa wọ́n àwọn àwọn àwọn gbogbo nǹkan tí àwọn ajẹlójú onílé wọ̀nyẹn àwọn eṣinṣin ńláńlá gbòǹgbòǹgbò tó ń dàbí ẹ̀ṣẹ́ yẹn táwọn náà tó wá mú tiwọn tí wọ́n ti kó sínú ẹ̀ ó máa ń pa wọ́n but still tẹ bá tó bá yẹ pé ẹja yẹn ni ẹ ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹran náà ni kẹ́ tí ò bọ́ rárá ẹ kọ́kọ́ bá mi dà sínú lẹ́mọ̀n yẹn ẹ bu lẹ́mọ̀n sí nígbà tẹ bá ti ṣàn ẹ kọ́kọ́ ṣàn ẹ kọ́kọ́ ṣàn tẹ bá ti wá ṣàn tán ẹ dà sínú abọ́ ẹ dà lẹ́mọ̀n sí ẹ bu iyọ̀ sí ẹ fi sílẹ̀ lẹ́yìn wákàtí lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ lọ bá mi yẹ omi ìwẹ̀ yẹn wò kẹ́ wo ohun tí omi yẹn tó máa gbé jáde bó jẹ́ ẹsẹ̀ ẹran náà ni bó jẹ́ tinú ẹran náà ni ẹ má máa kọ̀ gbédé látọjà kẹ́ ẹ ṣàn kẹ́ ẹ dá sórí iná kéèyàn bẹ̀rẹ̀ sí ní jẹ ọlá olúwa la fi mí ní nàìjíríà ọlá ọlọ́run ọba nìkan la fi mí oore ọ̀fẹ́ olúwa ló fi ń wò wá sàn ẹlòmíà excuse me ẹlòmíà jẹun tán ó lè ní constipation ni wọ́n lè ní stomach upset ni wọ́n lè ní kinní kan ni ìyá oníyà tó wà lẹ́kejì lẹ́ máa sọ pé òun ló fi nǹkan sínú oúnjẹ ìyá ẹ̀ ló mọ yín lójú bàbá ẹ̀ ló mọ yín lójú pé ẹnìkan kò ṣe nǹkan kan ẹ ṣùgbọ́n gbà tí a bá ṣe oúnjẹ dáadáa tí a fọ́ dáadáa ẹ ẹlòmí at least ní ní almost gbogbo lẹ́sìn náà ti ní boreholes ẹ wọ́n ti ní boreholes a mọ̀ pé ọlọ́wọ́n bá ṣàánú wa iná a máa wá déédéé àwọn ẹlòmíì wọ́n ní tí wọ́n fi kọ̀kíní fà bó dẹ̀ pé èyí tí tí wọ́n máa lọ rà níta ni. ẹ bá mi ṣan dáadáa ẹ da lemons lemon is very very good and very very important tẹ bá wá fẹ́ bọ̀ lẹ́yìn ìgbà tẹ ti fi lemon yẹn ṣan tán tẹ bá wá fẹ́ bọ ẹran yẹn nígbà tẹ bá gbé kaná ẹ bá mi wá ginger ẹ bá mi dà á sí àti ayù kẹ wá gbọ́ tó máa máa jáde ń tó bá yẹ pé ẹja tútù náà ni tẹ bá ti fi lemon fọ́ ẹ̀yẹ bá mi gbe òórùn ẹ̀ kẹrí yàtọ̀ tó máa wà ń bẹ̀ tó bá jẹ́ ọ̀bọ̀kún ọlọ́yẹ náà ní tẹ̀sẹ̀ lọ́ra ní ọjà tó sì mí ó mí tẹ bá fi lemon tẹ bá fi fọ́ òórùn omi ara ẹ̀ kò ní rùn mọ́ kò ní sí òórùn ara kò ní sí òórùn omi nínú ẹja ọ̀bọ̀kún àbí oníyẹ̀rì gbogbo ẹ̀ tẹ kọ́kọ́ tẹ máa ń lọ rà kò ní sí yẹn níbẹ̀ mọ́ lemon is very very healthy and you need it i need it we need it we need to learn how to eat it we need to learn how to make use of the free gifts jehovah almighty has given us in nigeria because we have it all we have it all forget about money forget about gbogbo àwọn tí wọ́n lọ ń jẹ ogun wọn náà máa ṣẹ̀ sí olúwa sọ fún wọn pé òun ti dé sí wọn òun ti dé sí wọn láti tú àṣírí wọn àti láti fi wọn ṣẹ̀sín wọn dẹ̀ ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ẹ ẹni tẹ́ ẹ máa rí lẹ́ máa mọ ìtẹ́ ẹ̀mọ̀ tó ń jẹ wọ́n lábẹ́lẹ̀ ńkọ́ ọ̀pọ̀ wọn ló yẹ pé àìsàn àìsàn tó wà nù tó wà nù ara wọn nínú ilé ṣùgbọ́n tó bá dé ta wọ́n á máa ṣe fàfàfàfà ẹ mọ̀rú abẹ́rẹ́ tó ti gbà nù ilé kó tó di pé wọ́n jáde ẹ lè mọ̀ ṣùgbọ́n ojú olúwa mi wo iṣẹ́ wa o àwọn àǹgẹ̀lì mímọ́ ń wọn olúwa yóò san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ẹ gbàgbé wípé àwọn kan kówó jẹ ẹ kò sí oúnjẹ oúnjẹ wà gbogbo nǹkan ló wà ní nàìjíríà nígbà tí mo bá lọ sí ọjà tí àsìkò bá tó tí mo bá lọ sí ọjà láti lọ bá àwa àwọn oníṣòwò láti lọ bá wọn sọ̀rọ̀ láti lọ bá wa sọ̀rọ̀ àwọn tá à ń ṣe káràkátà tó yẹ pé àwa gọgọ fúnra wa là ń febi para wa là ń fìyà jẹra wa àti àwọn màámi olówó tí ó yẹ pé wọn ò lè ṣàánú ẹni tó ń tajà tó ń tó ń ta tó ń ta nǹkan kéékèèké ní ọjà láti fi bọ́ àwọn ọmọ ẹ̀yọ́ tó prefer láti máa lọ ra nǹkan ní supermarket láti máa lọ ra nǹkan kí náà tiẹ̀ ti ń pè shoprite wọ́n prefer láti lọ ra nǹkan ní shoprite jù pé kó lọ sí my twelve láti lọ ṣàánú abiyamọ tó wà nínú òrùn tí òrùn pa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó yẹ pé ó kàn rọra gbé ọjà kékeré síbẹ̀ láti tà á láti jẹ́ pé kó lè bọ́ àwọn ọmọ ẹ̀ i'm still coming back to that a máa máa lọ lẹ́sẹẹsẹ ni torí pé gbogbo àwọn ọ̀rọ̀ oúnjẹ àti insurance àti gbogbo ẹ̀ yìí ọmọ ìyá kan náà ni gbogbo wọn orí gbogbo ẹ̀ náà la sì máa máa lọ títí títí oṣù kan oṣù méjì sígbà tá a wà yìí torí pé a máa máa dára wa lẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ náà ni You have to know and you have to learn how to enjoy lemon. Lemon, fresh lemon ni mo ń sọ. I'm not talking about the preserved one. Preserved one is very, very bad. It's very, very bad. You can you just use it to wash something, but for for for for for drinking early in the morning, the fresh one is the best. You will never get tired of of it. Bolanle, God bless you. Oluwatoyimi, thanks for joining us. Mary Ojo, I, I recognize you. Franklin Adekunle, God bless you, darling, too. Thanks for coming. You see, Orisun Ibukun Parish, God bless you. We have to we we, we, have, we have to start taking care of ourselves. Nobody is there to take care of us. In Nigeria, we are not that fortunate. But we, we, there, there, are, there are ways we can do it. There are ways we can do it and we enjoy life to the fullest. Now, let me take us back a little bit to this life insurance um, I'm talking about. Life insurance is, is a must. It's a must-have. And if by this or by that, You cannot have life insurance in Nigeria. You can open a life savings account. Again, if you cannot open a life savings account because wọ́n máa sọ pé àwọn olè yẹn wọ́n sọ pé owó èèyàn tún wọ dormant nígbà tó tó tó tiraka tiraka tó tó tó fi tọ́rọ́kọ́ bọ̀ síbi kan àwọn àwọn wèrè kan wọ́n sọ pé ẹ owó yẹn wọ dormant jìbìtì náà ni tí ò bá fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ bá mi lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ ìkòkò mo mo láìkì nǹkan ìbílẹ̀ báyìí mo láìkì nǹkan ìbílẹ̀ ẹni kan bá mi bá yín mọ kóló kóló àtijọ́ yẹn ìbàjẹ́ pé ní gorodomu ẹ̀ lẹ́fẹ́ lẹ́ni kan bá yín mọ àwọn náà náà ṣáà ń ṣe ìkòkò tá a fi ń pọnmi àwọn tó máa ń ṣe ìkòkò tá a fi ń pọnmi fresh ìkòkò ẹni kan bá mi bá yín ṣe ní sáìsì ìkòkò ó tiẹ̀ ti dàbí sáìsì korobá ẹ wá ní pé kó wá fi ojú tíírín sí i ṣe ẹni tẹ bá fọ kọ́ bá yín ṣe yẹn ẹ jẹ́ kí díẹ̀ ẹ bá mi sọ fún ọ kọ́ yẹ kí díẹ̀ kó wúwo dáadáa sódà tí wọn ní wọn ní lè máa tẹ̀rí ẹ̀ kodò láti máa kówó ńbẹ̀ torí nígbà nígbà ayé mi yé pa nígbà tí mo wà ní gẹ́ẹ̀lì tí mo wà ní small gẹ́ẹ̀lì. bàbá wa pa à ń dáwọ́ aṣọ tó bá ní ká lọ máa kó sínú kóló kóló náà ni <laughs> ṣe nígbà tí mo bá gbé orí ẹ̀ sókè báyìí tí mo bá fẹ́ lọ sí UTC tí mo bá fẹ́ lọ rice cream àbò ní fanaisi ló wà ládùúgbò tí bá súré wọlé báyìí máa ti ṣọ́ya mi sáàbù àti bàbá máa lọ sí máa lọ gbé kóló mi jáde ṣẹ́ni tẹ bá ti mú píìnì méjì àbí ìgbálẹ̀ ẹ̀yọ méjì báyìí tẹ bá ti mì báyìí tẹ́nu ẹ̀ bá ti ṣe báyìí tẹ báyìí owó máa jábọ́ ni. ẹ wọ́n bá mi jẹ́ kí díẹ̀ kó wúwo dáadáa bí débi pé àwọn èkúté inú ilé wọn ò ní lè máa lọ ṣerú ìtí mo ṣe tán a máa tí díẹ̀ bá ti wúwo dáadáa kò ṣeé gbé sókè ẹ kàn jẹ́ pé kí ẹnu ẹ̀ kó kéré mami debiri god bless you ma please help me share it ẹ jẹ́ pé kí ẹnu ẹ̀ kó kéré maria àwọn ti stoke ẹ jẹ́ kí kí ẹnu kóló yẹn kó kéré kó má ju báyìí lọ ṣùgbọ́n kó jẹ́ pé ó máa gba um, pépà bó jẹ́ one thousand naira náà lẹ́kẹ́ bá ti fold ẹ̀ sí tí ò bá ti ju sáìsì báyìí lọ ẹ lè máa jù síbẹ̀ that is life insurance too ẹ̀ẹ́dẹ̀ wá ní jẹ́ pé kí ẹnikẹ́ni kó mọ bíi pé ẹ life insurance nínú yàrá yìí nínú ilé bẹ́ẹ̀ ni bí ọkọ ṣe gbọ́dọ̀ ní ìyàwó náà gbọ́dọ̀ ní nítorí ìdágìrì ọlọ́run jẹ́ ká rí ikú òjijì wàhálà tó wà nínú pé lágbájá kú tàmẹ̀dù kú ó ti pọ̀ jù kán tó ra ilẹ̀ tán máa sín sí kán tó bó jẹ́ pẹ́ni tó tiẹ̀ nílẹ̀ ni ókè okay. owó owó pósí ọlọ́mọ ẹ̀ka rí owó pósí owó aṣọ owó kinní kan owó kinní kan ṣẹ́rí nǹkan tí àwọn òyìnbó tí wọ́n fi jẹ́ pé wọ́n fi gbọ́n jù wá lọ tí wọ́n dẹ̀ fi tó fi fi ilé ayé tó fi tó fi ilé ayé tó fi dẹrùn fúnra wọn òyìnbó ò fi ayé nira wọn lára rárá. Ayọ̀délé Ruth God bless you thanks for joining us òyìnbó ò fi ilé ayé wọn ò fi nira wọn lára wọn ò dẹ̀ fi ni àwọn ọmọ wọn lára Elizabeth Amọ̀kẹ́ owó God bless you wọn ò fi nira wọn lára tó bá ti rí i pé àwọn ti ń lọ síbi ọmọ ogójì ọdún wọ́n ti ní life insurance yìí nílùú òyìnbó wọ́n lè ṣe life insurance yẹn ni o lè ní méjì o lè ní mẹ́ta bí agbára ẹbí bá ṣe ń ṣiṣẹ́ sí ni o lè ní méjì o lè ní mẹ́ta nílùú òyìnbó tó bá ní life insurance kò sí jìbìtì ń bẹ̀ òun mi mo mọ̀ pé jìbìtì máa wà ní tìlú bàbá mi mo yẹ sọ pé kẹ́ ẹ lọ bá mi ṣe kóló òbílẹ̀ kóló alámọ̀ tí ò ṣe tó jẹ́ pé kò ní ẹ̀wọ̀n ò lè fọ́ àfẹ́ tó bá máa rú gbogbo ẹ̀ tó bá máa rú gbogbo ẹ̀ lọ wọn ò lè jọwọ́ nínú ẹ̀ because Nigerian insurance wọ́n lè come up with one story or another kọ́ni kọ́ni company fold up nílùú òyìnbó tí company insurance ẹ bá fold up insurance tó ti cover insurance tó ṣe and we must have it all we that are in diaspora we must have this because kọ́ máa sọ pé ẹnìkan kú kí community máa wá dáwọ́ oníkálukú ló ní bùkátà ẹ̀ tó ń gbọ́ tó bá ti ní life insurance ẹ o ní ten euro wà per month o ní twenty euro wà per month o ní fifty euro wà per month ó ní hundred euro per month ó depend lórí bí package ilẹ̀ bá ṣe rí iye tó bá sọ iye tó bá sign fún ni tó tó pé ní ten thousand euro tó bá tó bá tó bá sùn ló ṣe iye tó máa iye tó máa bíìlì ẹ nìyẹn tó bá jẹ́ pé ní ẹlẹ́gbẹ̀kẹ́jẹ́ bú oní five thousand ló fẹ́ ṣe wọ́n á ṣe fún ẹ. tó bá ti ń sanwó ẹ lóṣooṣù lóṣooṣù tó tán èló ní ten euro ẹ̀yin ọmọ ìyá mi tẹ wà nílùú òyìnbó àgàgà jùlọ èyí tẹ wà ní lọ́dọ̀ ìyá kágàn tó jẹ́ pé ẹ lè báyọ̀ fi one pound ṣeré ẹ ní ìdí ìṣọ́ránsì mo rí ìyá arúgbó kan ní London ọlọ́run ọba ò mi mi mọ bí mo ṣe lè lọ báyà yẹn ni pé ṣé èyí lọ́mọ tó wà lójú títì tó ń ta hóróbo mi ì mi lọ bá ní bí màmá ibo làwọn ẹbí yín wà this woman ó ti ó ti dàgbà ojú ojú ojú gún mi mi ò mi ò mi ò lè gba sáìdì ibi tó wà nígbà tí mò ń padà bọ̀. You need to have life insurance. You have one you have for your children. Make your uh, for your wife or for for your husband. And if you are a single mother or single father, who, who cares? Just have life insurance to make life easy for your children. When the Lord calls you, because with, eh, the Lord can come in anytime. The Lord can call you anytime. You don't have to be in stress on anybody. Kókó ẹ taraka má bàa tàràkà because nílùú òyìnbó kò sí orórí o àfẹ tó bá fẹ́ purọ́ tàn yín jẹ tí òyìnbó bá ti ń ṣiṣẹ́ ló máa ti ṣe life insurance tiẹ̀ ìyàwó ẹ̀ náà máa ṣe tiẹ̀ wọ́n á tún wá ní savings pé lẹ́yìn ìgbà tí wọ́n bá sanwó ibi tí àwọn máa sùn sí owó tó máa fi sìnkú àwọn wọn máa ti ṣe sílẹ̀. Si owó tó máa fi oríṣẹ́ reception lẹ́yìn ìgbà yẹn wọ́n ti máa wọ́n ti máa ṣe pákéjì gbogbo ẹ̀ sílẹ̀ òun ni mo ṣe ní kẹ́ lọ bá mi ra amọ̀ tó tóbi dáadáa kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe savings sínú yàrá life savings life savings náà ni you are helping yourself you are helping your family kò dìgbà tí wọ́n bá sọ pé kó máa dá owó ìwọlé fún ẹni tí ò fún ẹ lóúnjẹ tí kò mọ bó o ṣe ń jẹ tí kò mọ bó o ṣe ń mu tí kò mọ bó o ṣe tó tí kò mọ bó o ṣe kù tó bá wá kú wọ́n wá ní kọ́ wọ́n máa lọ fọ́ọ̀sì ẹnìkan ẹ wá kówó ìwọ̀lé fún jáde ẹ kówó ìwọ̀lé sẹ̀ jáde ǹjẹ́ ẹni tí ò fún ẹ lóúnjẹ jẹ ǹjẹ́ ó yẹ kó wá máa sọ pé wọ́n dáwó tó máa fi sin ẹ́ ojú mi ti rí àìmọye ọmọ Nigerians láti sin nílẹ̀ yìí tá à lè sọ pé báyìí ni wọ́n sin wọ́n sí mọ́ à lè níbi báyìí bí wọ́n sin wọ́n sí. Si nítorí kí ni wọn lórórí òyìnbó ò lórórí àfẹni tó bá ralẹ̀ tí wọ́n sin sí gbogbo èyí tẹ́ bá wà ní diaspora tó bá yẹ pé rọ́ọ̀ni mò ń pa ẹja mi ẹja mi tó bá sọ pé wọ́n sin ẹni yìí ní èní tó bá téèyàn kan bá kú wọ́n máa fún yín ní déètì ni wọ́n á ní kẹ́ dúró gbogbo ẹni tó bá wá kú láàrin yẹn wọ́n máa wọ́n máa group yín together wọ́n á wá fún yín ní hour tẹ́ lè wá sí òkú yín ẹ gbọ́dọ̀ léètì débẹ̀ ẹ dẹ̀ gbọ́dọ̀ tètè débẹ̀ torí tẹ bá tètè débẹ̀ ẹ bá pé wọ́n ń sin àwọn kan lọ́wọ́ orí ẹni tó sin yẹn náà dẹ̀ tún sì máa sin ẹni tẹ́ ìgbé wá sí ah Jésù bẹ́ẹ̀ ni orí ẹni tí èyí lọ sí tán tẹ bá dúró fifteen minutes ẹ ṣe báyìí ẹ wò tí wọ́n tún máa ru òkú mi wọlé ẹni tẹ́ ẹ ṣẹ̀ sí tán nísinsìnyí orí ẹ̀ náà máa gbé òkú yẹn lé because it's a public burial ground. kò dẹ̀ tún wá tán síbẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà wọ́n lè sin èèyàn mẹ́ta sínú kòtò kan tó náà máa gbẹ́ ó máa jìn tẹ́ bá ti sọ pé ẹ fẹ́rú fẹ́rú ẹ fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ẹ ju fúláwà sí wọ́n máa fi yín rẹ́rìn ẹ ju fúláwà sí wọ́n á kọ́kọ́ bá yín bu yẹ̀pẹ̀ yẹn sí kó lè fún dáadáa wọ́n bá yín ṣe ẹ̀ẹ́kàn rí tọkàn máa facilitate yọ ni wọ́n á kàn gbélé ni mo fojú mi rí ni wọn ò sọ pé wọ́n ní wọ́n pé mo fojú mi rí ni nígbà tá a lọ sí ọmọ nàìjíríà tó jẹ́ pé thirty minutes later àwọn kóńgò ni wọ́n gbé tiwọn dé orí nàìjíríà náà gbé ọmọ kóńgò sí ta ló wà nínú kòtò ta ló di olórí yẹn wọ́n dẹ̀ tún sì máa sin ẹlòmíì sí wọ́n tún sì máa sin ẹlòmíì lérí wọn wọ́n wá máa mọ wọn wọ́n máa mọ wọn máa mọ tó bá dókè wọ́n wá wá de wọ́n á fi iyẹ̀pẹ̀ de wọ́n á kọ déètì sí orúkọ àwọn tí wọ́n sin síbẹ̀ wọ́n á fi sínú pépà wọ́n á lẹ̀ mọ́ tó bá máa di oṣù mẹ́fà ó pẹ́ jù tí àwọn òkú ò bá pọ̀ tó bá máa fi di oṣù mẹ́fà wọ́n á lọ síbẹ̀ wọ́n á lọ fún gbogbo egungun yẹn jáde wọ́n á tún tún bẹ̀ ṣe wọ́n á tún tún bẹ̀ gbẹ́ wọ́n tún ti ń ru ànádá wọ ẹgbọ́ orórí ìdá ó pè mí kémi kí wọ́n ẹni tó bá kú sí ìlú òyìnbó kí wọ́n sún kó gbé irú ẹ̀ wá sí nàìjíríà kó wá rì mọ́lẹ̀ ẹni tí o bá ti ní life tó bá kó o ní life insurance ní Europe ibikíbi tó bá wà in the whole world tó sọ pé o fẹ́ kọ́ lọ kọ́ lọ sí ẹ sí ibẹ̀ náà máa gbé ẹ lọ bó o sọ pé inú omi ni kọ́ lọ jù ẹ sí inú omi ìlú báyìí ni kọ́ lọ jù ẹ sí wọ́n máa owó insurance ẹ yẹn ni wọ́n máa fi jọ pé kí èèyàn méjì kó tẹ̀lé òkú ẹ lọ wọ́n á ní pé kó lọ sí ẹ síbẹ̀ torí ibi tó sọ pé o fẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ wà lẹ́yìn òdì àsìkò tó kó ní kálukú kó jí ẹ má jẹ́ ká wá bẹ́ẹ̀ ká lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ẹ má fi gbogbo owó ra aṣọ ẹbí ẹ má fi gbogbo owó ra aṣọ ẹbí ẹ má fi gbogbo owó ra aṣọ patí ẹ ní life insurance it costs you nothing but it pays a lot it pays a lot it saves your family from stress it pays your it saves your family back home from tension irú tension tí tí eh, àwọn ẹbí Mojí tí wọ́n wà kọ́nà kó dẹlẹ̀ fún Mojí Ọláìyá irú tension tó wà nígbà tó kú tí aṣíwájú tí ò bá ṣe bí bàbá kó kówó òkú sílẹ̀ ṣé bó aṣọ́ṣe máa wà nínú yìnyín bẹ́ẹ̀ ni mo jẹ́rìí àwọn aráàlú òyìnbó wọ́n á ti sọnù tipẹ́tipẹ́ wọ́n á kọ̀ dá síìdì sí ni àwọn ọ̀hún tẹ̀ ní bọ́dà láti lọ láti lọ rí mọ́bì kankan wọ́n ti gbogbo ọ̀kan tán nílò lára ẹ̀ wọ́n á kàn dá síìdì sí ni ló bá ke egungun nìkan náà bá dànù egungun ọ̀hún kan wọ́n wá rí pé ó tún ṣe ó ní kọ̀ǹtọ̀ wọ́n á tún bẹ̀rẹ̀ sí wọ́n á tún yọ wọ́n á tún lò wọ́n á tún fi ṣe nǹkan míì òyìnbó dájú tó bá yẹ kó bàbá yẹn òkòwò yẹn sílẹ̀ okú mọ́jú ó máa dìrun ìgbàgbé ni ẹ má fi tiyín ni ẹbí lára ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ má fi ti ẹ̀yin ẹ má fi ní àwọn tó wà lára ní nàìjíríà ẹ má sọ pé ẹ̀ ń dáwó sí nàìjíríà láti lọ́ọ́ fi kọ́lé láì ní life insurance nílùú òyìnbó you must have one and if you don't have one i'm sorry for you o kàn fẹ́ fìyà jẹ àwọn ọmọ ẹni torí ọmọ ìlú òyìnbó kò ran ẹlòmíì torí wọn ò sọ fún ẹ pé àwọn fẹ́ wá lọ gbé nàìjíríà ilé tó kọ́ sí nàìjíríà o kọ fáwọn ẹbí ẹ o kọ fún ẹ tó bá lọ sí nàìjíríà kó rí léde sí ni ẹ má ṣì mí gbọ́ o mi ní kéèyàn má kọ́lé sí nàìjíríà o mi ní kéèyàn má kọ́lé sí nàìjíríà tó gbàdúrà lè máa sọ pé ọlọ́mọ plenty cos mi ní kéèyàn má kọ́lé sí nàìjíríà because èmi náà ní tèmi ṣùgbọ́n wọ́n ní ká tún lè ṣe ká tó tún ta ṣe it's a must you must have your life insurance it cost you nothing ten pounds twenty pounds per month kò cost ẹ ní nǹkan kan kò tí ì tówó tó fi tó fi ṣe fàájì ó wà ń bẹ́ẹ̀ gele tẹ́ ń rà lóṣù every weekend kò tí ì tó owó aṣọ tẹ́ ń rà bàtà àti àti shoe shoe and bag tó match kò tí ì tó bẹ́ẹ̀ èmi náà rà o èmi náà rà tèmi akọ̀yàtọ̀ síra wa ni èmi náà rà ṣùgbọ́n you have to set your priority right set your priority right Aina Ayokunle please share this this video for your friends Kemi Bawa please share it Mummy Dabiri thanks for sharing it God bless you ma. We need to set our priorities right. Always put your sleeping days in order àní kúkú òjijì àní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ṣùgbọ́n èyí tí o bá fẹ́ gbọ́jọ́ ọlọ́jọ́ lọ nígbà tó bá ti rí i pé nǹkan kan ń ṣe ẹ́ lanu kó sọ̀rọ̀ jáde síta nígbà tí pásítọ̀ bá sọ fún ẹ wípé kó o má lòògùn kó o má lọ sí hospital o ò ṣe operation àdúrà nìkan ni wọ́n máa six pounds God bless you ìyá mi o ní six pounds ti wà ló bá tán ló bá tán owó àbọ̀gà nìyẹn owó official and chips six pounds gbogbo lé tó bá fi tó bá fi ra life ẹ ńkọ́ tó fi save life ẹ tó fi save our family ẹ from stress tó fi save àwọn àwọn ọmọ ẹ from stress. bó bá tẹ̀ jẹ́ pé wọ́n tiẹ̀ máa wá lọ sí ẹ public burial ground ní nàìjíríà ó bẹ́tà ju public burial ground ìlú òyìnbó lọ because ṣáwọn ọmọ ẹ náà fẹ́ ṣáwọn ọmọ ẹ náà fẹ́ máa sọ fún ẹ pé àwọn máa fún wa sí bẹ̀rẹ̀ àgíráǹdì ẹ but àwọn ẹbí ẹ ń kọ́ àwọn ẹbí ẹ ń kọ́ ọlọ́run má jẹ́ ká toko rokòdoko rokoto àní gbé sájò ẹsẹ̀ wa tá a fi rìn ẹ́lì tá a fi rìn wá la máa fi rìn lọ padà sílé láyọ̀ àti àlàáfíà wọn ò ní fi bàtà wa ránṣẹ́ sílé. Si wọn ò ní fòkú wa ránṣẹ́ sílé ṣùgbọ́n èèyàn máa ń pọn mí lẹ̀dọ̀ǹgbẹ ni. even gan tó bá ṣe life insurance yìí tán tó bá tún wá sọ pé wá ń padà lọ sílùú ẹ ṣùgbọ́n tó ṣe rábì tó ṣe ń sanwó life insurance yìí lọ tí o bá kú tí àwọn ará ilé tí wọ́n dẹ̀ get in touch pẹ̀lú wọn ní ìlú òyìnbó yìí pé lápẹ́jà báyìí o ó lúwa o jésù ó dẹ̀ ní life insurance pẹ̀lú yín wọ́n á fowó ẹ̀ ránṣẹ́ àní ṣe àní wá lásán nílùú òyìnbó àní àní kú dànù lọ́fẹ̀ẹ́ àní kú kọ̀ ẹni tó bá kú sílùú òyìnbó tí ò bá ti ní life insurance tí ò jésù ẹ̀yin ẹ̀yin ẹ̀yin òbí ẹ̀ ní nàìjíríà ẹ jẹ́ kó máa gbérú ẹ̀ bọ́lé ó kúkú ti kú ẹ jẹ́ kó máa gbérú ẹ̀ bọ́lé ẹ má ní wọ́n gbọ́dọ̀ máa wọ́wọ́ tó máa fi gbé wá sílé tipátipá gbogbo àwọn tí wọn kìjọ sọ̀rọ̀ wọn máa sọ pé ẹ fún kó fi gbókù ẹ̀ lọ́lé ọlọ́run ọba mẹ́jẹ̀ ká rí ó digbó ó make your sleeping days in order it costs you nothing but it saves your family from stress it saves them from shame shame big shame because kò sẹ́ni tó náwó ẹ̀yà sorry my dear your network you can watch it later share it share it okay owó share it immediately because kò sí nǹkan tó tìyàn lójú pípé kọ́ńkọ́ńkọ́ sọ pé lágbájá báyìí kú ṣùgbọ́n kò sówó tán máa fi gbé lọlé ah olúwa má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa má yẹ kó ṣe ẹni tí kan burúkú máa ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ sí tó máa kàn má yẹ kó kàn wọ ọlọ́run má yẹ ká gbé ṣáájú olúwa ọlọ́run ọba elédùnmarè ọba tó ní wákàtí ìlọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó wà lórí ìwòsàn ní wákàtí olúwa bá mi wò wọ́n fi òróró ìtura rẹ sí wọn lára ẹnikẹ́ni six pounds wọ́n sọ pé wọ́n ń ṣe ní London ẹ yé fowó ra gèlè ẹ yé fowó ra aṣọ Put your priorities right. Life insurance is very, very important. Oba bá àkọlé one million sí Nigeria. Òyìnbó ni ní sọ pé torí pé o nílé ní Nàìjíríà. Kọ́ wá sọ pé torí pé o kú, máa fún ẹ nílẹ̀ tó máa fi sí ẹ sí. Wọ́n ò lè fún ẹ ní kọ́ tiẹ̀ báwọn bí community ẹ̀ gan sanwó tán ní kàn sí ẹ síbẹ̀ tó. O tún máa sanwó tó máa fi sí ẹ ní o lẹ́yìn ìgbà tó bá tún sí ẹ̀sán wọn tún wá gbẹ́lòmí ilé ẹ lórí o wọ́n tún gbẹ́lòmí ilé ẹ lórí ẹ̀yìn bíi mẹ́ta mẹ́rin lè máa jọ sùn papọ̀ nínú yàrá kótópó tí ò nílẹ̀kùn wà wá ní lébọ̀ bóyá ọmọ ọlọ́run ló mọ iṣẹ́ tí yẹn ṣe nígbà táwọn oníṣẹ́ ìbádé tó bá bẹ̀rẹ̀ sí ní jù ní pàápàá tó bẹ̀rẹ̀ sí ní jù ní kùkù ìwà wá wúdú àlùkò ń yàrá tí ò ní kọ́kọ́rọ́ tí ò ṣe jáde ibi tó ti ń ṣọ́ hámà mọ́ hámà lè wá báwọ̀ náà nísàlẹ̀ nìyà bá di ọ̀nà méjì ẹni tó bá kú ẹ jẹ́ kọ́ sún kọ́ máa gbé ẹrú ẹ̀bọ̀ ní nàìjíríà kẹ́ ẹ lọ rí mọ́lẹ̀ ju pé kọ́ sọ pé kọ́ sún sí ìlú òyìnbó lọ. mo mọ ẹnìkan tó wá sílùú yìí hmm. ṣẹ̀rí ká máa ṣọ́ ọ̀rọ̀ sọ torí kí ni àmọ́ màlẹ́kà tó ń kọjá nígbà tó dé sórí ẹ̀gùn lẹ́yìn kí n gé kúrú. ó lọ kó gbogbo àwọn ẹbí ẹ̀ wá ó lóun ti débi tóun máa kú sí. <laughs> ẹ̀dẹ̀ mọ̀ màlẹ́kà àmì màlẹ́kà kórí bẹ́ẹ̀ tó bá ti ń ṣe èpè tó bá ti ń ṣe èpè fún rẹ àbí tó ń ṣe èpè fún ẹni ẹlẹ́ni màlẹ́kà burúkú yẹn ẹsẹ̀ máa ń yá ni ṣùgbọ́n màlẹ́kà olúwa tútù ni wọ́n máa rìn lọ ní jẹ̀lẹ̀ńkẹ́ ni òun náà ṣe máa ń sọ pé éèlì náà ṣe máa ní wọ́n gbàdúrà àdúrà ò tètè gbà àdúrà kúkú ń gbà olúwa ní àsìkò tiẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá ṣépè màlẹ́kà ó ṣe máa lọ ní fe fe fe àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì ló máa ṣe bí bọ̀bọ̀ yẹn ṣe sọ báyìí màlẹ́kà yẹn gbà lẹ́nu ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣe àmì sí i about two years ago this very person died and he was buried here Oku kú wọ́n sin síbí ṣùgbọ́n bo ni olórí ẹ̀ wà ní ọjọ́ tèmi o ti tán síbẹ̀ wọn ò lè sọ pé ibi báyìí ni wọ́n sin sí wọ́n bá kàn sọ pé ẹ wọ́n rántí ọjọ́ àwọn òkú wọ́n kàn lè jókòó sí àwọn ẹbí àwọn ọmọ ẹ̀kọ́ àti ìyàwó ẹ̀ wọ́n kàn lè jókòó sínú yàrá kọ́kọ́ ṣàdúrà ọlọ́run tẹ́ bàbá wa sínú afẹ́fẹ́ rere ṣùgbọ́n bíi tí àwọn òyìnbó tí wọ́n ti ẹ rí àwọn òyìnbó tó bá ti di ọjọ́ yẹn wọ́n máa ń gbé fúláwà lọ sí orórì òkú ni ọjọ́ yẹn wà lọ́tọ̀ wọ́n á débẹ̀ wọ́n á tún bẹ̀ ṣe ẹ rí fọ́tò ẹni wà ń bẹ̀ orúkọ ẹ̀ wà ń bẹ̀ orúkọ fámìlì wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀. Like and share please thank you darling. um, life, life lack of life insurance six thousand five hundred six thousand five hundred ó gbèlégbèlé o ẹ wòye ẹ wòye tó fi ẹ wòye tó fi tó fi tó fi gbé tó fi gbé tó fi gbé ọlọ́dẹ ni bàbá lọ ṣe olùwádẹ sọ pé ìrìn àjò yẹn ló máa sùn sí six thousand five hundred pounds wọ́n fi gbé padà lọ sílé because bàbá ò ní life insurance torí pé bàbá ò ní life insurance six thousand five hundred pounds tó bá pé life insurance wà ní that six thousand five hundred pounds ẹ tún wò six thousand god bless you ìyá mi torí pé èmi máa ń láìkí pé káwọn èèyàn máa kí máa sọ̀rọ̀ kí máa rẹ́ tí wọ́n máa báàgì mi up ojú òní tí ìyá mi dábìrì bẹ́ṣẹ́ bẹ́ṣẹ́ ń bá mi fèsì sí yẹn six thousand five hundred pounds náà fi sin wọ́n o náà fi sin wọ́n sílùú òyìnbó nígbà tí màmá dábìrì tí olùyẹ bàbá ẹ lọ kí tó bá padà sí nàìjíríà ńkọ́ bàbá bàbá wà nínú ìlú London níbẹ̀ ìyẹn tó bá yẹ kí wọ́n sì máa máa continue láti máa sanwó ibi tó sin wọ́n sí. Si bóyá wọn ò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní UK o ṣùgbọ́n níbi tẹ́mi ń gbé yìí nílùú Faransé yìí ah, atẹ́gùn tó mí gan wọ́n fẹ́ lè máa kókó máa sanwó ẹ̀. lọ́jọ́ yẹn lọ́jọ́ tó bá ń sọ pé wọ́n lọ́ọ́ visit àwọn òkú kí náà tẹ̀ tí ń pe orúkọ orúkọ ọjọ́ yẹn wọ́n ní bó ṣe máa ń pè ní French ń bì báyìí ti gbàgbé mi ì kọ́ sínú nóòtì wọ́n á lọ síbẹ̀ ló bá tán five hundred pounds ticket ṣẹ̀ráyé five hundred pounds ticket náà fi wá sí Europe láti wá ṣe holiday o wọ́n dẹ̀ fi six thousand five hundred wọ́n fi ra ibi tán máa sin wọ́n sí tí kì í dẹ̀ ṣe pé permanent ṣó wá worth it does it really worth it does it really worth it ṣùgbọ́n tó bá yẹ pé insurance yẹn wà lẹ̀ owó tó máa kó fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá san owó pléènì tó máa fi gbòkú sí ó lè ṣì lè lọ sí ten thousand pounds because ó depend lérí packaging tí wọ́n bá ṣe oríṣiríṣi packaging ló wà bójú ní three thousand ló ṣe bójú ní five thousand ló ṣe bójú ní ten thousand ló ṣe òyìnbó ò ní jí yín lówó torí ẹ̀ mo sọ pé ẹ lọ bá mi ṣe àmù sínú yàrá torí mo mọ àwọn ti ìlú bàbá mi mo máa wọ́n ti lu bàbá mi wọ́n lè lówó yín wọ́n dọ́màǹtì náà ṣe parẹ́. Eh, yeah, go, oh, sorry about that. You can't connect at all. To bá ti share ẹ̀ wá wo later ọkọ mi má bínú. Network ni but not from here anyway. It must be your network connection from there. From Nigeria. Hmm. Ọmọkùnrin yìí kú sílùú yìí o. Wọ́n sin o wọn lè sọ pé ibi báyìí ló lórí ẹ̀ wà àìmọye àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kùnrin lóbìnrin mo rí ni mo fojú mi méjèèjì rí ni jẹ́ pé bóyá wọ́n ní wọ́n pé wọ́n máa tò wọ́n léra wọn ni bíi sandini nígbà tá a sọ ọmọ nàìjíríà sí tá a tiẹ̀ mọ̀ bóyá nìkan tẹ̀ kúkú ti wà níbi tá a ti tá a wà sọ pé bóyá fresh it wọn ti wà lágbèsè torí ẹ̀gbà tá a máa débẹ̀ yẹ̀pẹ̀ la bá torí kìíní yẹn wọ́n gbẹ tó jìn ni wọn ò lè wọn ò lè gbé sọ̀kalẹ̀ bí irú ìtọ́ máa ń gbé òkú ní nàìjíríà tó máa sọ pé àwọn àwọn gbé fún àwọn tó wà nínú ẹ̀ kọ́ gbé sọ̀kalẹ̀ no wọ́n lift ẹ̀ down ni wọ́n lift ẹ̀ down pẹ̀lú okùn wọ́n pọ́ sí rèé àwọn méjì wà báyìí àwọn méjì wà báyìí ẹnìkan wà báyìí ẹnìkan wà báyìí ó jẹ́ èèyàn mẹ́fà so gbàtọ́ máa ṣe wọ́n ṣe one two three wọ́n wá lift okùn yẹn wọ́n wá gbé lọ sísàlẹ̀ wọ́n gbé lọ sísàlẹ̀ wọ́n gbé lọ sísàlẹ̀ títí tó fi jù sínú okùn yẹn wọ́n wá fa okùn yẹn jáde kẹ́ lè mọ bí ó ṣe díìpù sí. You okay? Charge it. My phone's gonna die. kẹ́ lè mọ bí ó ṣe jìn sí. a ní kúkú gífà àmọ́ bó ṣe jìn sí wọn ò lè gbé kán jù sínú ẹ̀ náà wọn láti lift ẹ̀ kán wá jù sínú kínní bí ẹni pé wọ́n wọ́n ah má ṣeun nígbà lẹ́yìn ìgbà táwa gbé tiwa sí tán làwọn ẹlòmíì náà tún wá gbé tiwọn sí. Hey, eh, God bless her for doing that. God bless her for doing that. Nice one. Nice one, Mommy Dabiri. She has done well. She did well. It's good. Wọ́n ṣẹ̀ wá fa okùn yẹn kúrò. Wọ́n fa okùn yẹn kúrò. Ẹni tó wà ń bí fa tiẹ̀, tó wà lọ́hùn fa tiẹ̀, wọ́n fa okùn yẹn kúrò. Nígbà táwa dẹ̀ gbé tiwa sí tán, wọ́n ṣe ẹfẹ́rúfẹ́rú, ẹfẹ́rúpẹ̀, ẹfẹ́rúpẹ̀ akọrin. Ilé ló lọ tààràrà. Báyọ̀ mọ̀ pé ilé kọ́ ló lọ tààràrà tó wọ́n tún ṣe máa gbé ẹrù míì lé lórí. olófin tó tó ẹ̀yin náà kúkú mọ̀ olófin tó tó lọ́mọ yìí mo gọ sí kọ́nà báyìí ni nígbà táwọn tó kù ń lọ bọ́ọ̀sì kẹ́kẹ́ ní la gbé wá la gbé lọ bọ́ọ̀sì la gbé lọ mo ní mi ò ní kọ́ má wọ́ọ̀rì màá máa fáyìn ìwé mi tó ra lọ nǹkan fọ́ ẹ̀ mo ní kọ́ má wọ́ọ̀rì mo ní mo fẹ́ ṣe nǹkan ládùúgbò bẹ́ẹ̀ mo gọ sẹ́nu ọ̀nà cemetery yẹn báyìí nígbà tó máa tó thirty minutes ná bá ru ẹlòmíì dè ó jẹ́ àwọn ọmọ Congo lèmi náà bá darapọ̀ mọ́ wọn wọn kúkú ń ṣèdè mi náà dẹ̀ ń ṣèdè mo bá ṣe bí ẹni para wọn ni mí ṣẹ̀rí ìgbà tí wọ́n gbé débi táwa ti sin tiwa sí tá a ṣẹ̀ṣẹ̀ sí yan sí tí mi ò dẹ̀ ṣí nọ́mbà àwọn tó sí yẹn gangan náà tún ṣì wà ń bẹ̀ ojú mi báyìí wọ́n ṣe gbé ọmọ Congo lérí ọmọ Nàìjíríà èyí tó wà sàlẹ̀ àmọ́ bóyá ọmọ poloní ni wọ́n wá tò wọ́n lérí ara wọn after six months wọ́n lọ wọ́n lọ wú wọn kúrò wọ́n á tún tún bẹ̀ ṣe wọ́n á tún tún bẹ̀ wú sókè wọ́n tún ti wọ́n tún ti ṣe sílẹ̀ fáwọn ẹlòmíì ni. ilé làbọ̀ sinmi oko wọn ò ní fi ẹnìkan ló wa ẹrù kò ṣeé tú wọn ò ní fi wá ṣe padà lọ sílé ṣùgbọ́n olúwa ẹ jẹ́ ká máa gbáradì ẹlòmíì tó bá ní kó wá ṣe life insurance á ní wọ́n fẹ́ pa àwọn á ní wọ́n á ní wọ́n wọ́n ti plan pé òun máa kú it's for your own good you can't you can't you can't, you can't waste your life and then stress your family your children the community again tó bá jẹ́ pé àwọn ọmọ kéékèèké lọ́mọ tó fi sílẹ̀. Si gbóná ti fẹ́ rówó tán máa dájọ́ àbáwọn kan àbírú ẹni báyìí sì tó yẹ pé wẹ mo ti ẹdùpẹ ìlú mọ̀ọ́ká lè mi àbírú ẹni tó yẹ pé wọn kò ẹgbẹ́ òṣèlú mi wà tó yẹ pé kò kì í ṣe ẹni tó ń jẹ mọ́ àárín èrò ó kàn jẹ quiet person